mo mà tún ti dé bí mo ti ń dé o. èmi náà màmá ni wọn ò máa ní fẹ́lú mìíràn sí mi o. èmi lọmọba ọmọba ọ̀run ọmọba aláwòrán rabi o. ọ̀rẹ́ ṣé church tó sọ pé à ń bọ̀ yẹn náà la wà iṣá. Eh? tó náà máa rí alàgbà kan pé o máa ń gbàdúrà ọlọ́run dẹ̀ máa ń gbọ́ sí lẹ́nu. ṣọ́ mi ò ráyè òṣì mi ò ráyè ranù èmi ò mọ̀ pé ọlọ́run sì lè gbàdúrà irú èèyàn bíi tèmi torí pé tó bá máa gbọ́ ó yẹ kó ti gbọ́ I've been waiting upon him now for a long time ó máa ṣe ó máa ṣe ìyẹn làwọn èèyàn ń sọ gbàtúwọ̀ náà dẹ̀ ti máa máa sọ ń sìn ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ bí ẹnu wípé ìwọ gan ló máa dáhùn àdúrà mi ò ní ẹ kí n má wò ó rí o torí olúwa máa gbọ́ torí ọlọ́run máa dá mi lóhùn jọ nígbà wo ló fẹ́ dá mi lóhùn ṣóun wáyìn mi ni dá mi lóhùn ọ̀rẹ́ ṣóun wáyìn mi ni lọ́dún wo nìyẹn nígbà wo lákòókò wo jọ ṣé nígbà tí n bá ti dàrúgbó dé pé mi ò lè jẹran ọmọ. nǹkan ó dá mi lójú ó yé mi yéké bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára nǹkan yìí dá mi lójú ó yé mi yéké òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára ìrètí sì ń bẹ o fún igi tí a gé lórí ìrètí sì ń bẹ o fún igi tí a gé lulẹ̀ bó bá tilẹ̀ gbóòórùn omi á sì sọ jáde ó dá mi lójú ó yẹ mi yeke bọ́jà òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára bọ́jà òní bá tilẹ̀ korò mo mọ̀ pé ọ̀la mi á dára. ó ga o mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé wọ́n ń dín ẹyin lórí bọ̀bọ̀ tí à ń pè lọ́rẹ̀ẹ́ mi yìí ni. ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ ń sìn ìṣe lọ́rẹ́ mi ló ń kọrin kan tí mi ò ti understand kí ni tó ń sọ jáde lẹ́nu. bọ̀bọ̀ yìí ah ọjà ayé yìí pé ilé olúwa láwà pa wà ní church ni o mi ì bá fún ẹ ní blow méjì ẹ ojú ẹ ò bá máa pò yí bí ẹni pò wà ní Germany ni. Germany tiẹ̀ ti ṣe kéde jù ojú ẹ̀ máa máa pòyì bí ẹni pò wà ní Kútọ́nu níbẹ̀ torí mi ò understand wípé kéèyàn abáyàn sọ ọ̀rọ̀ tó ń dùnyàn lọ́kàn kó wá máa fi mí kọrin ìfẹ́ tí mo ní sí ẹni ọ̀rẹ́ mi bá tiẹ̀ bínú dìde kì í máa lọ ni torí pé mi ò tiẹ̀ understand mo kúkú ti lọ sórí òkè mo ti lọ sàlẹ̀ mo ti lọ gbàdúrà káàkiri mi ò rí àtọ̀ jọ́ jọ ṣé o fẹ́ sọ wípé gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yẹn kò wọ brain ẹ lọ mi ní mi ti wà lẹ́nu wàhálà yóò ti pẹ́ díẹ̀ mo ti gbàdúrà mo ti gbàwẹ̀ oríṣiríṣi nǹkan ni mo ti ṣe mi ò rí àtọ̀ nínú ayé mi ṣe ló túbọ̀ ń burú sí i tí wọ́n máa wú máa ní ilẹ̀ olúwa kì í ṣú wọ́n á ní sùúrù léèrè jọ ṣé ti bá ní sùúrù sódìgbà tí sùúrù yẹn tó bá di nǹkan mi sí mi lára wọn á ní màá forí tì jọ ṣé tí n bá lọ ń forí tì torí mi bá lọ pa tó di stage yìí pé àwọn èèyàn kan ń sá fún mi ṣé yẹn náà ń pè yìí pé èèyàn ní sùúrù mo ti gbààwẹ̀ mo ti gbàdúrà jọ kánàgbà tí a wá báyìí kán bá lọ sọ fún mi wípé <laughs> ó yìí máa dára o kì í ní sùúrù o mo fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ kíákíá ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mi ní dunnú rárá ọ̀rẹ́ mi mi ò rò wípé ó mọ̀ pé ilé olúwa ló wàṣà ó yẹ kó máa sọ fún ọlọ́run wípé mo ti dé sí ẹ lọ́rùn ṣe ya nínú ayé mi níṣẹ́ ló ń sọ̀rọ̀ tó ń bínú tó ń bú mi tó ń sọ̀rọ̀ ó tiẹ̀ ní respect fún ilé olúwa rárá ó wá bá ọlọ́run ó fẹ́ wá sọ nǹkan tó ń dùn ẹ́ fún ó dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ni wípé ah ò ní gbà o jọ ṣé ìwọ ní agbára kan tó fẹ́ fi bá ọlọ́run jà ni àbí alàgbàtà wa báyìí ló fẹ́ bá jà mi tẹ understand ó yẹ kó o máa sọ fún ara àwọn ìwà tó ń wú àwọn kan tó ń ṣe náà gbà mí lélẹ́yìí àìbìkítà ká máa ṣèwà wúlígàns ká máa ṣèwà arrogant a ní àwọn kan tó jẹ́ pé ìpátá ni wọ́n wọ́n tiẹ̀ burú wọ́n ṣe wúlígàn wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n ì nífẹ̀ẹ́ sí ọlọ́run wọ́n sì gbàgbọ́ nínú ọlọ́run ìwọ ń ṣe gàràgàràgàrà káàkiri ìwọ tó yẹ kó o mú orí ẹ kó o tẹ́ bá a níwájú olúwa kó jẹ́ kí brain yẹn kó pé kó yá ara ẹ ní brain kó rí wípé ilé olúwa ló wà kó rẹ́ra ẹ sílẹ̀ ọ̀rọ̀ ló ń sọ wípé tí àwa bá lè rẹ́ra wa sílẹ̀ tá a dẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó ní òun máa gbà wá pé ìgbà yẹn la máa béèrè nǹkan tóun máa dá wa lóhùn ó yẹ kó jókòó kó ronú pé níbo ni mo ti ṣẹ̀ ìwà wo ni mo wù òkè tí mi bá tiẹ̀ wá ṣẹ̀ tí mi bá ṣe nǹkan kan ṣé kìí ṣe pé àwọn èèyàn mú mi ṣẹ̀ ṣé kìí ṣe pé bóyá àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti jogún ló ń dàbí láàmú àbí àkókò mi yàn tí tó bóyá kù díẹ̀ káàtó fún mi bóyá yẹ kí n ní sùúrù díẹ̀ sí gbogbo àwọn kan yìí dẹ́ kó máa ṣàṣàrò níwájú olúwa kó rẹ́ra ẹ sílẹ̀ kó yí padà kó wá àwọn nǹkan tí ọlọ́run máa ṣe kò sẹ́ni tó wà nílé ayé tó lè bá ọlọ́run jà bí kò ṣe kó ní sùúrù àlàyé ò dẹ̀ ṣe slow ṣe slow ọ̀rẹ́ mi wọ́n tiẹ̀ kí máa bá wọ́ ṣe rí ni ṣé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan ẹ ló ń kà sí. ọ̀rẹ́ mi frustration ló mú mi máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìwọ náà ti èrò náà òye ọdún tèmi àti ẹ ti ń bára wa bọ̀ wo nǹkan tí mo ti là kọjá gbogbo ìgbà ni mo máa ń pe ọlọ́run tó máa ń pe kéèyàn pè yẹn mo dẹ̀ ń pè é mò ń pè é mò ń gbìyànjú tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan wà tí mo ṣe náà kí bàbá gọ̀ kó dáríjì mi kó gbàgbé ẹ̀ kó let kó jẹ́ kí n move on káyé mi bẹ̀rẹ̀ sí ń dára ẹ ó dáa ọ̀rọ̀ dẹ̀ wà nínú àwọn ọ̀rọ̀ tó sọ ó àwọn pọ́ìntì kan tí mi ìbá gbàgbé kò ní kí n ronú kí n yíwà padà ó dáa màá gbìyànjú wọ́n náà fi mí sáàdúrà ṣe bọ́ máa ní one plus one wọ́n máa ní is equal to two right ìgbà míì wọ́n á sọ wípé two plus two is equal to four lọ́dọ̀ tèmi one plus one kò máa jẹ́ two mọ́ two plus two kò máa jẹ́ four mọ́ o jọ <laughs> ṣé bí mo ṣe máa máa bá ayé mi lọ nìyẹn òun ló jẹ́ kí n máa sọ̀rọ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ bí ẹni wípé orí mi ò pé jọ bí bàbá kan bá ń gbọ́ mi kó jọ kó dáríjì yìí o ìwà tí mo wù yẹn ṣe bó ní kí n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni mo máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ń sìn olúwa o ọlọ́run àwọn ọmọ ogun ṣe bí bí ṣe máa sọ ọ́ nìyẹn tí mo bá dẹ̀ ṣe mistake olúwa pardon mi sà ẹ jọ ẹ má wo ìwà ọmọ yín ẹ̀yin náà lẹ kúkú dá mi lẹ́ni mi ẹ ṣáà ṣàánú fún mi mo ti wá sílé yín bá jẹ́ kí n bá yín pàdé mo wá pàdé rẹ bàbá mo dé bàbá mo dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi tún ṣe mo wá pàdé rẹ bàbá mo dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi tún ṣe bàbá ẹ̀yin náà ti mọ ọmọ yín tẹ́lẹ̀ yìí pé ó máa ń ṣe bákan ẹ̀yin lẹ ni mí lẹ mi ẹ̀ máa máa wo ìwà mi o ìṣe ni kẹ́ ẹ jọ̀ọ́ sà kẹ́ ẹ gbà mí àwọn kan máa ń sọ wípé yèyé ọmọ ló ń gbọ́ ọmọ <laughs> ẹ gbà mí sà ẹ má bínú ẹ má wò wá mi ẹ ṣáà ṣàánú fún mi àánú yìí ni mo fẹ́ àánú yìí ni mo fẹ́ kí alàgbà tó jáde solution sọ̀rọ̀ mi pàápàá nǹkan tí ọ̀rẹ́ mi sọ yẹn ẹ fún mi láǹfààní láti yí padà kí ayé mi lè dára kí má bàa má fọwọ́ ara mi ṣe ra mi mọ́. olúwa mà ṣe o nínú ayé ọ̀rẹ́ mi o ah mo dúpẹ́ léèlì pé ẹ bá mi wọnú ayé ẹ̀ ó pẹ́ tí mo ti máa ń bá a sọ ṣùgbọ́n ohun gbogbo máa ń ṣiṣẹ́ pọ̀ fún rere ni òun ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe léèlì ẹ ṣe olúwa o secretary secretary mo rò wípé ó yẹ kó ti kàn wá nọ́mbà seven la wà èmi àtọ̀rẹ́ mi yes nọ́mbà seven la mú bẹ́ẹ̀ ni oh ok, lẹ́yìn ẹnìkan àwa ló kàn oh ok, okay ẹ àwa náà ti ṣetán torí pé àwa ló yẹ kó kàn àti ṣetán. mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọ̀rẹ́ mi o mà ṣe gan o o dúró tì mí o wé ìwà e mi o sọ pé bọ̀bọ̀ tí mò ń bá rìn yìí bọ̀bọ̀ yìí ó ń bà mí lójú jẹ́ ó ń tẹ̀ mí lójú mọ́lẹ̀ jẹ́ kí n yàgò fún òdúró gbọ̀ngbọ̀n tì lẹ́yìn ọlọ́run máa máa gbọ́ tìyẹ náà ó máa máa dún tìyẹ tẹbítẹbí ẹ̀ tààràtààrà ẹ̀ wo ojú ò tìyẹ o ẹ ṣo ti rántí orin tán máa ń kọ pé olúwa ò ṣe o ò bójú mi jẹ́ ò fẹ́ rí mi sọ́ta lẹ́nu <laughs> ò jẹ́ ká bá sọ wípé ọlọ́run tó ń sìn yẹn ń kọ́ kí ló tí ò lè gbà mo dúpẹ́ gidigidi ọ̀rẹ́ mi mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fìyí wípé ó yẹ kí n gbé ìgbé ayé tuntun káyé mi lè lójú kó lè dára ó ṣe gan. inú mi dùn gan mi tí ẹ lè sọ bínú mi ṣe dùn tó nǹkan gidi ló ṣe fún mi ọ̀rẹ́ mi tó jẹ́ kọ́rọ̀ mi sùn ẹ̀. ah mo dẹ̀ wá dúpẹ́ pé ó ti máa tó àkókò tó yẹ ká wọlé báyìí torí pé sẹ́kẹ́tìrì yẹn ń sọ lẹ́ẹ̀kan bóyá ò gbọ́ ó ní àwa ló kàn pé ká wọlé wá pé wọ́n sọ pé àwa ló kàn so àní láti dìde ká wọlé lọ àwa ló kàn ọ̀rẹ́ mi àbí kí ló ní mo sọ ó yá o àwa ló kàn olúwa ó ṣe ó bójú wa jẹ́ òfèrín wà sọ̀tà lẹ́ẹ̀nu olúwa ò ṣe olúwa ò ṣe ò bójú wà á jẹ́ òfèrín wà sọ̀tà lẹ́ẹ̀nu olúwa ò ṣe olúwa ò ṣe òfèrín wà sọ̀tà lẹ́ẹ̀nu olúwa ò ṣe ó yá àfira ọ̀rẹ́ mi jẹ́ ká dìde ká wọlé lọ. wo kò tọ́kọ̀ ọ̀rẹ́ mi àwa ló kàn lóòótọ́ àwa gangan ni ló kàn láti lọ gba ari wa gba ìbùkún wa gbogbo àwọn èèyàn tí wọ́n wà láyìíká wa àbí tí wọ́n ń gbọ́ wa tí wọ́n bá ń gbọ́ wa lọ́wọ́ ire wọn ó máa ṣojú wọn ó máa ṣojú ẹ̀mí wọn ògòdè ẹ̀mí pin kò ní jẹ́ tiwọn. ẹnikẹ́ni tó bá lè jẹ́ pé àṣìṣe kan ló ń ṣe tàbí èkejì tó ń bléèmù ọlọ́run àbí àwọn tí ìrẹ̀wẹ̀sì ti gba ọkàn wọn tó ti sú wọn tí wọ́n ní àwọn ò lè dúró mọ́ àbí ọlọ́run disappoint àwọn àná mo gbàdúrà okun àti agbára olúwa fi fún yín o gbogbo wa pátápátá àádúró de ire wa ire wa lọ́wọ́ láìpẹ́ àmín.